إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده له فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أدعو قفهم ولو أبا أترى كده محمد صلى الله عليه وآله وسلم ẹ̀yin olùgbọ́ wa nínú ilé a tún ti kalẹ̀ báyìí sílé agodo láti máa tún tẹ̀síwájú lórí àlámọ̀rí àgbọ́yé ẹ̀sìn wa eléyìí tí ó ń kalẹ̀ sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kì ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn ìyẹn ya yín nínú ẹ̀sìn abu ayman alahasali náà ló tún ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa tún tẹ̀síwájú lórí àwọn àlàyé ọ̀rọ̀ eléyìí tí ó ní nǹkan ṣe pẹ̀lú ìdájọ́ Ramadan abẹ́láwọn ọba subhanahu wa ta'ala a ti pinnu a ti gba kò kárí mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá lẹ́ẹ̀kejì náà ni a tún ti wọ inú rẹ̀ báyìí abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kọ́lọ́n ọba àlekọ́lá kó jọ kí ó má ṣe ní ìkan tó kù fún aláyé kọ́lọ́n kó jọ kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan kó jẹ́ ká gbà ní láyé. a lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa wo àwọn nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ lélẹ̀ tó ṣe wípé yóò bùkátà kí a gba ọgọ́ta àwẹ̀ padà òun náà ni aljima anabi hurairata radiyallahu bainama nahnu julusun inda nabiyyi sallallahu alayhi wa sallam قال ما ما له قال وقعت على امرأتي وأنا صائم فقال فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام ستين مسكينا قال لا قال فسكت النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك أتي النبي صلى الله عليه وسلم بعرق في آتمر قال أين السائل فقال أنا قال خذ هذا فتصدق به فقال الرجل ألا أفقر مني يا رسول الله فوالله ما بين لابتيها يريد الحرتين على البيت على بيت أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه طيب wọ́n ní látọ̀dọ̀ àfa Abu Huraira kọ́lọ́n sí wọn. àwọn ní bainama nahnu julusun inda nabiyyi sallallahu alaihi wasallam wọ́n kan pé a wà pẹ̀lú ànábì tí a jókòó rọ kiri ká ànábì ìjà àwò rajulun faqal kan wá bá wa ń bẹ̀ wá sọ wípé ya Rasulallah ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba halatu a mo mọ̀ ti dágun báyìí wàhálà ti ṣẹlẹ̀ mo mọ̀ ti dáràn kọ́ọ̀lù anábì náà ìwọ ló ṣe kilo kí ló dé kí ló ṣẹlẹ̀ wà pààtó àlámùrà àti wà ánà sọ yìí ó ní à mo máa rọ́ọ̀lù ìyàwó mi mà ní lọ́sàn-án àwẹ̀ èmi mo sì ń gbàwẹ̀ mo súnmọ́ ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ wa sallam anabi tí kí là ń bẹ fún wa sọ alitajidu ń ha ǹjẹ́ o ní agbára láti bọ́ okùn lọ́rùn ẹrú kan bí là ó ní anábì tún tẹ̀síwájú fàálítà kẹtìrù àǹtàsùmọ̀ ṣahrain ǹjẹ́ ó lágbára láti gbàwẹ̀ oṣù méjì léraléra kọ́ọ̀làlà kọ́ọ̀l anábì tún á bèèrè ọ̀rọ̀ yìí pé gbàtúnṣe pé òun lágbára rẹ̀ anábì tún á bèèrè ọ̀rọ̀ pé fàálítà jìnnà ètò àmọ̀ sí ti nà mìsíkìnà ǹjẹ́ lágbára láti bọ́ ọgọ́ta aláìní ó ní mi lágbára rẹ̀ ó ní mi lágbára rẹ̀ kọl rọ́wí tó gba ọ̀rọ̀ yìí ní Abu Huraira ó sọ wípé fàṣàkàtà nàbí sallallahu alayhi wa sallam ànábì sallallahu sallam wá dákẹ́ bàtà nàbí dákẹ́ tán fàṣàkàtà nàbí sallallahu alayhi bàtà nàbí wá dákẹ́ ala orí eléyìí la wà ó ti ya nàbí sallallahu sallam bí arọ́kì fi àtàmù wọ́n wá gbé agbọ̀n ìgbà tó gbé wá wọ́n gbé sílẹ̀ kọ́ọ̀lù ànábì wa ní aina side ọkùnrin tí ń béèrè dájọ́ ẹ̀sìn lẹ́ẹ̀kan dà tó lòun rọ́ọ̀lù ìyàwó òun fàkọ́ọ́lá àná arákùnrin náà bá dìde ní èmi rèé o òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alayhi wa sallam kọ́ọ̀lù ànábì sọ pé haza gba eléyìí fata sọ́dákù bihi lọ fi ṣe sọ́dákọ̀ fàkọ́ọ́lá rọ́jù ọkùnrin wa sọ pé allah afkọ̀rọ̀ mi ni a. ǹjẹ́ lómi wà wà nílùú mọ̀dínà ibi tó tún tòsí ju èmi arákùnrin tí mo ń sọ̀rọ̀ yìí lọ fọwọ́láhì mọ́ báyìí náà láàbì tẹ́hà ó ní mo fi ọlọ́run bá búra o mọ́ báyìí náà láàbì tẹ́hà ìrídùn harratain kò sẹ́nì kankan níbi tí ìlú mọ̀dínà yìí ti bẹ̀rẹ̀ títí tó fi débi tó parí sí tó tòsí tó àwọn mọ̀lẹ́bí mi kò sẹ́nì kankan tí tó tòsí tó àwọn mọ̀lẹ́bí mi tó túmọ̀ sí pé òun náà ni afkọrù náà sílùmọ̀dínà yàwọn òun náà lẹ́sìn ẹ pé kí ni ó tálákùúta jù nílùú mọ̀dínà ní ọjọ́ náà ànábì wasálàsálà fàtọ́yíká nàbì ànábì wa smile ànábì rẹ́rìn hata badat am yabu títí eyín ọ̀gàn ànábì sálàsálà tó fi jáde súnmọ́kọ̀l ànábì wa sọ pé àtìrìmùhù àhànlàkà ó dáa náà tó bá rí bẹ́ẹ̀ lọ fún àwọn aráàlú rẹ ní oúnjẹ yìí lọ fún wọn ní dábìlì yìí lọ fún wọn ó túmọ̀ sí pé sọ́dákọ̀ tó jẹ́ ọ̀ranyàn fún yìí náà àwọn aráàlú rẹ náà ni ló fi ṣe sàrà fún anabi wa muhammad sallallahu alaihi wasallam inú hadithi agbọ̀yé ń bẹ̀rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá lu gba pé ó rọ́ọ̀lù ìyàwó rẹ̀ ní ọ̀sán ààwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba àlekọ́lá tí ò bá lágbára àti bọ́ okùn ní ọrùn ẹ̀rú tí ò sì lágbára láti bọ́ aláìní ọgọ́ta ààwẹ̀ ọgọ́ta ó ti di ọ̀ranyàn fún láti gbà padà eléyìí náà ni alkafaro òun náà ni kafaro now a wá sọ wípé ọkùnrin nìkan kọ́ ló dáràn ẹni tó bá fọ́ọ̀lì sínú kọ̀ǹdíṣàn yìí ìyàwó rẹ̀ ń kọ́ kí ni condition ìyàwó rẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ èyí tó fara tó súnmọ́ ìdòdò jù náà lọ ni pé kàfàrà yìí ìtanràn yìí ọrùn ọkọ nìkan ló wà kò sí lọ́rùn lọ́rùn ìyàwó ìdí tó fi rí bẹ́ẹ̀ ìjókòó yìí kò ní fi àyè lẹ̀ láti máa na ìyẹ ìfìmọ̀ ìfìmọ̀ ara wọn eléyìí tí ó jẹyọ látọ̀ra ọ̀rọ̀ náà láàrin àwọn olùmẹ̀sìn kọ́lọ́run bá nìkọ́lá kò jẹ́ kí ó bá ṣe dára fún àwọn olùmọ̀ ẹ̀sìn wa. bákan náà nínú àwọn nǹkan tó ṣe wípé a lè lérò wípé àbí nǹkan wọ̀nyí jáwẹ̀ àbí kò jáwẹ̀ òun náà ni abala ẹlẹ́ẹ̀kejì lè ti àtúnṣe kínní tí a tún mú ẹnu bà. umurun látúfìdù sí àmọ̀ àwọn àlámọ̀rí kan àwọn kan náà tó kété bá ṣe lọ́sàn-án àwẹ̀ kò bà àwẹ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ anyusbi àyà ọmọ kéèyàn ó jí ní nínú àwẹ̀ kó jí lẹ́ni tó ní jánàbà lára bí alápèjúwe nísìnyí èèyàn súnmọ́ ẹlẹ́tọ̀ èèyàn láàjìn láàrin òru ìgbà tí ó wà fi jí ilẹ̀ ti mọ́ kódà nígbà tó tún jẹ sààrì ó tún wá sùn padà ó sùn padà ó bá jí ìgbà tó jí kò sì tí ìwẹ̀ jánàbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń rò wípé bí èèyàn bá bí kọ̀ǹdíṣìn yẹn bá rí báyìí pé èèyàn ó tún láǹfààní pé àwọn èèyàn ti kínú èèyàn láwẹ̀ eléyìí kò sí nǹkan kan tó ṣe àwẹ̀ o àwẹ̀ ò bàjẹ́ o téèyàn bá jí lẹ́ni tí ó ní jánábà lára eléyìí òun náà ni eléyìí tí ó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ wọ́n ní ẹnikẹ́ni tó bá sùn wọ́n wọ̀ sọ yìí fàtàlàm tó wá lálàá lójú oorun lam sọmọhù lam sọmọhù àwẹ̀ rẹ̀ ò ṣe kí ni o àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ pàkà àbùtìlẹ̀kùn ojú méjì ni èèyàn lè jí júnùbán ó lè jí lẹ́yìn tí ó ní jánábà lára bóyá ó sún ó náà ní àlàyé takọ́ lákọ̀ọ́kọ́ yẹn bóyá ó súnmọ́ ìyàwó rẹ̀ lápèjúwe ìgbà tó wá súnmọ́ ìyàwó rẹ̀ oorun bá tún ra lọ ìgbà tó oorun tún ra lọ ó wá jí ó jí ó jẹ sàárì ó wá tún sùn padà ìgbà tó wá jí sẹ̀mọ̀ kí jánábà yẹn sì wà ní ara rẹ̀ ó wá jí lẹ́yìn tí jánábà ń bẹ ní ara rẹ̀ ní àsùnbà ní tí ó kàn sí ni pé yóò lọ yóò lọ wẹ̀ tó bá ti wẹ̀ tán yóò sì mọ̀ sí ìbádà rẹ̀ lọ ìpín kejì òun náà ní pé ó ń gbá àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ ó wá sùn fastalam ó wá lálàá ó wá da nǹkan sára irúfẹ́ onítọ̀hún àwẹ̀ tó kí ni àwẹ̀ bàjẹ́ kí ló fà á ní tó fà á gbogbo ẹnikẹ́ni tó bá tó àlójú oorun kankan ààlà àbọ̀ ọlọ́run kí ni ẹ̀rí wa lórí eléyìí ẹ̀rí àti ìyàwó Aisha tí wọ́n jẹ́ ìyàwó anabi sallallahu alaihi wasallam ọ̀nà anna rasulallah sallallahu alaihi wasallam kánà yudriku alfajir anabi sallallahu alaihi wasallam alfajari ó máa bá anabi sallallahu alaihi wasallam wa huwa junub ní ẹni tí ó ní janaba lára min ahlihi pẹ̀lú pé ó súnmọ́ àwọn ará ilé rẹ̀ súnmọ́ yẹ tẹ́sì lẹ́yìn ìgbà náà yóò wẹ̀ wọ̀yẹ̀sùn yóò sì gba ààwẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí kò bà ààwẹ̀ jẹ́ tí àwọn èèyàn mọ̀ rò yìí pé ó bà ààwẹ̀ jẹ́ tẹ̀síbílù záújá wàmbàṣọ́rọ́tùhá in umina ìnà wọ́n ní a kí èèyàn ó kíìsì ìyàwó rẹ̀ pàápàá jùlọ téèyàn bá jẹ́ ẹni tí ó jẹ́ àgbàlagbà tí kìí ṣe ọ̀dọ́ langbalangba lápèjúwe nísìn èèyàn ṣèyàwó ní ìní àbóṣèyàwó ní inú àwẹ̀ irúfẹ́ onítọ̀hún tó jẹ́ ọ̀dọ́ tó ẹ̀tẹ̀ ṣèyàwó àárọ̀ onítọ̀hún á sì bẹ̀ẹ́ pé kó dákun kó mọ̀ọ́mọ̀ kíìsì ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ o kó máa di pé omi padà ti ẹ̀yìn wọ ìgbínlẹ́nu ṣùgbọ́n tó bá jẹ́ àgbàlagbà tí ó ti pé ó ti pẹ́ tó ti ṣèyàwó tó jẹ́ àgbàlagbà irúfẹ́ onítàn ó lè fi ẹnu kò ìyàwó rẹ̀ lẹ́nu ní ọ̀sán àwẹ̀ kọ́lọ́mọba àlekọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ojú méjèèjì tí a bá ti fi ọkàn balẹ̀ wípé nǹkan ò ní ṣe kíni o nǹkan ò ní jáde ní ara wa torí pé ìyàwó Aisha kọ́lọ́mọba àlekọ́lá kí ó bá yọ́nú sí wọn wọ́n ní kánà nàbí sọ̀làsọ́lá yukọ́bílù zawjatahu wa huwa sọ̀yìn anábì sọ̀làsọ́lá ó máa ń kíìsì àwọn ìyàwó rẹ̀ lẹ́ni tí ó gba ààwẹ̀ wàkánà amúlákà kúmlì iribìhí kò dẹ̀ sẹ́nì kankan tó ní kápá lórí ara rẹ̀ tó ànábì sọ̀làsọ́lá nínú yín kò sẹ́nì kankan nínú yín tó ní kápá lórí ara rẹ̀ tó ànábì sallallahu alayhi wa alihi wasalam bákan náà nínú àwọn nǹkan tá a tún mọ̀ ọ́rọ̀ yìí bóyá ó já ààwẹ̀ eléyìí tí kò sì já àwẹ̀ páàkà bùtùlẹ̀ kó mọ al-iktisal òun náà ni kí àwẹ̀ torí pé a ti gbọ́ orílọ́jọ́ kan tí wọ́n ní wọ́n bè lọ́wọ́ àfa kan yìí pé ẹ dákun sí aláwẹ̀ tó lè wẹ̀ ní ọ̀sán àwẹ̀ wọ́n ní àfa náà sọ wípé à àìwẹ̀ òun náà ní jẹ́ àwẹ̀ nítorí náà tó bá ti wẹ̀ àwẹ̀ rẹ̀ ti kí ni o ó ti bàjẹ́ eléyìí kì í ṣe ìdájọ́ ẹ̀sìn eléyìí tí ó correct pàápàá bó tilẹ̀ kó mọ èèyàn lè wẹ̀ lọ́sàn-án àwẹ̀ kódà ó lè dúró sínú abíríkà bíríkà ó ní púùlù bíi báàfù tí omi tí omi wà nù rẹ̀ tí ó kàn sùn síbẹ̀ lóun dìwọ̀n pàtó rẹ pé kì í ṣe pé omi ó rọ̀ sí lẹ́nu àbí yóò gbé omi mì pàápàá bó tilẹ̀ kó mọ eléyìí kò sí nǹkan tí ó burú mbẹ̀ kò sì bá àwẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ. bákan náà alimọ́dúnmọ́dọ̀ wálé sinshat ní gẹ́rì mubalaga àti ayọnu àbí káfúnmú ṣùgbọ́n àní mu dógóńgó eléyìí inú àwọn nǹkan tí kò bà àwẹ̀ ni kí ni ẹ̀rí wa lórí eléyìí anábì wa muhammad sallallahu alaihi wa sallam nínú ìgbà wa hadisi atirimizi kọlọm kí ó bá yọ́nú sí wọn wọn ní anábì sallallahu alaihi wa sallam pé wà bá ní kìlìsìn ṣáàt ìlàntakùnà sọ ìmọ̀ wọn ni ẹ mú ìsìn ṣáàt kí ẹ fi omi sí imú ẹmúdógóńgó ìlàntakùnà sọ ìmọ̀ àyàfi tẹ́ bá ń gbàwẹ̀ nìkan lẹ́ẹ̀ ní mú ìsìn ṣáàt ìdógóńgó kò sí nǹkan míì tó fà ju wípé imú ó já sí ọ̀nà fún tí o tẹ́ bá fẹ́ símú tẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá ṣe ṣeré àwẹ̀ ti bàjẹ́ náà nìyẹn o tàbí ẹ̀ ń yọnu ẹ̀ ń sàrọ̀ lọ́sàn àwẹ̀ ó wá ṣe ṣeré sọ̀hún àwẹ̀ ti já ó ti já nìyẹn o kọ́lọ́mọba àlékọ́lá kí ó fún wa ní àgbọ́yé ẹ̀rọ rẹ̀. bákan náà nínú àwọn nǹkan tá a mọ̀ rò wípé ó já àwẹ̀ tí kò já àwẹ̀ òun náà ni tàdáwó kùtọ̀ àm kéèyàn tọ́ oúnjẹ wò títọ́ oúnjẹ wò tá à ń sọ yìí eléyìí tí ò kọjá orí ahọ́n nìkan ni o kò gbúdọ̀ dé ọ̀nà ọ̀fun pàápàá àbòtilẹ̀ kí kó mọ. orin ìlàtọ̀dọ̀ àfàwà abdullahi ọmọ abbas kí ọlọ́run bá àlékẹ́ láti ọba ẹnu sí gẹ́gẹ́ bí ìmáàmù ibn abi sheba bá ti gbà wọn nínú súnà wọn bákan náà àfà àbáyà kí àwọn náà ti kíni o àwọn náà gba ọ̀rọ̀ yìí wá wọ́n ní àfà abdullahi ibn abbas sọ pé lábàṣà ń yàgò kọlù khal awùṣe máa lám yẹ́dúkúlù wà wà sọ̀yọ̀ wọ́n ní àfa abúlé abúlé abúlé ní kò sábúrú ní kéèyàn tọ́ kálùwò àbí nǹkan míì tí ó bá tún wà ní ipò rẹ̀ máa lám yẹ́dúkúlù halkọ̀hù lẹ́yìn ìgbà tó yẹ pé kò kò dé ọ̀nà fún wọ́n wá sọ yìí lẹ́ni tó ń gba ààwẹ̀ eléyìí náà sì ni mọ́kì fún àfa abúlé Ibn Taymiyyah kọ́lọ́mọba kí ó bá yọnu sí wọn. bákan náà nínú àwọn nǹkan tí ó ṣe wípé kò bá àwẹ̀ jẹ́ òun náà ni alhijama téèyàn bá ṣe hijama pàápàá jùlọ tí ó bá ṣe wípé kò ní jẹ́ tí ara rẹ̀ ó lẹ malam yaksha adaf lóòdìwọ̀n kàtà yẹ pé kò ní jẹ́ kí ara rẹ̀ ó ṣe kí ni okó lẹ a lè ṣe hijama nínú àwẹ̀ ṣùgbọ́n tára yìí pé eléyìí yóò kó ìpalára bá ara wọ́n ní ara onítàn wípé kódà kan kó ṣe sùúrù dìgbà tí ìtọ́rù fi ṣe kíni o tí ó fi tó àfi tó bá jẹ́ wípé ó wà ní mọ́ọ́dìrún nǹkan ọ̀dìn náà tó yẹ pé wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ẹnìkan tó yẹ pé ẹ̀mí fẹ́ bọ́ lára onítọ̀hún eléyìí á sọ wípé kó fi àwẹ̀ sílẹ̀ láti la ẹ̀mí ọmọlàkejì rẹ̀ láti gbà á là eléyìí òun náà ni àwọn nǹkan tó yẹ pé ọ̀pọ̀ máa ń ròyìn pé ó ba àwẹ̀ jẹ́ tí kò sì ba àwẹ̀ jẹ́ bákan náà al kéèyàn ó létí róò wàlẹ̀ ṣókùnà kéèyàn sì gba abẹ́rẹ́ wàlúkọ́tọ̀rọ̀ àbí kéèyàn lo eye drop kó lò sí kó lò sí ojú eléyìí kò ba àwẹ̀ jẹ́ bákan náà inhaler tá a mọ́ fi sí imú ṣé ó ba àwẹ̀ jẹ́ àbí kò ba àwẹ̀ jẹ́ eléyìí kò ba àwẹ̀ jẹ́ o nítorí pé inhaler tá a mọ́ fi sí inú sí imú tẹ́ni tó bá ní kàtá ọ̀ ní tó bá tún súnmọ́ kì í ṣe inú agbẹ̀dù ni inhaler ń lọ inú lungs òun náà ni inhaler òun ló ń lọ so nítorí náà inhaler náà kò ba àwẹ̀ jẹ́ bákan náà asiwak ká rorin ká jẹ lọ́sàn-án àwẹ̀ kò sí nínú nǹkan tó ba àwẹ̀ jẹ́ o pákà bó tilẹ̀ kí kó mọ ká rorin ká jẹ kò sí nínú nǹkan tó ba àwẹ̀ jẹ́ nítorí wípé hadith tí àwọn èèyàn máa ń sọ wípé làkàlùfù fámi sọ ìm àtìyàbò ìndàláhì ní rèhìl ìpè ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé. A eléyìí tí ń jáde láti ẹnu aláwẹ̀ ó mọ̀ lóore lọ́dọ̀ ọlọ́run ọba ju tùràrí àlìmísìkì lọ o ẹlòmíì wàá sọ wípé nítorí náà mi ì ní jẹ pákó kódà mi ì ní brush ní ọ̀sán àwẹ̀ pàápàá jùlọ tí ẹnu rẹ̀ bá kó yóò nira òun ní jẹ brush torí pé òun fẹ́ kó jẹ wípé lọ brush ẹnu nígbà táwọn ẹni sábà sábà sọ wípé ń jáde aláwẹ̀ ó ju oorun àlìmísìkì lọ òun wípé tọ̀ bó ṣe ń rùn yẹn tó ń bá lọ fi pákò tó ń bá lọ fi tó ń bá lọ jẹ pákò àbó ń lo brush ní ọ̀sán àwẹ̀ òórùn yẹn ò ní síbẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ o kàlúùfù lọ́dọ̀ àwọn lárúbáwá ó ní atẹ́gùn náà ní jẹ́ ẹgbẹ́ bó jẹ́ pé èdè lárúbá èdè tó ríìtì ni tó jẹ́ pé kẹ́límọ̀ kan báyìí gbólóhùn kan báyìí wọ́n lè ní bí igba ọ̀rọ̀ tí wọ́n mọ̀ lò fún gbólóhùn yẹn tó dẹ̀ jẹ́ pé ní àwọn orígun kọ̀ọ̀kan àwọn ìtumọ̀ rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ yàtọ̀ sí ara wọn ṣùgbọ́n ìpìlẹ̀ ìtumọ̀ rẹ̀ ẹ̀yọkàn náà ní òjẹ́ kọlúùfù nìsín òórùn ni kọlúùfù kọlúùfù jẹ́ òórùn kan tó yẹ pé tí ó mọ ń jáde nínú agbẹ̀dù pẹ̀lú wípé ó ti pẹ́ tí oúnjẹ ti débẹ̀ gbẹ̀yìn èyí tó bá jáde nínú rẹ̀ yẹn tó bá jáde nígbà yẹn náà pè ní kọlúùfù so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú orí ahọ́n àti eyín àti ẹnu kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú rẹ̀ afọ́nú o àfọ́nú kò àfẹ́ ti kọ̀ lùfún yẹn ẹgẹ́ bí lárúbá ti pé nasim atẹ́gùn náà ni nasim ṣùgbọ́n atẹ́gùn wo òun náà ni atẹ́gùn tí máa ń fẹ́ ní etí òkun òun náà ni nasim bákan náà a sì ní areh arehu òní tó yẹ pé ó máa ń jáde láti ìdí wa rihu nìyẹn ìyẹn ni iṣó a rí i pé ogun ẹ̀ náà atẹ́gùn náà ni so eléyìí ó jẹ́ àlàyé tó wà ń bẹ̀ kẹ́yìn wá sọ wípé ẹyin tó ń gbọ́yé tó ń fi fọnu lọ́sàn-án àwẹ̀ ni pé hadith àbúrò rẹ̀ sọ pé làkọlùfù fami sọ ì àfọyàbò ìndà láàyè ní rìhìlìsì pé nítorí náà òun ní fọnu á sọ wípé tọ̀ ẹ jẹ́ ká ro òǹtọ̀ òun tí kò bá láìkí bẹ́nu rẹ̀ ṣe rí kó jẹ pákò kó sì fọ ẹnu eléyìí nínú àwọn kan fẹ́ pé àwọn èèyàn máa ń lérò wípé bóyá ó ba àwẹ̀ ni tóun náà sì ba àwẹ̀ jẹ́ bákan náà ìtìlá ìtìlá ònà kéèyàn gbé kẹ̀lẹ̀bẹ̀ mi ojú méjì òun náà ni ọ̀rọ̀ kẹ̀lẹ̀bẹ̀ apá kan náà àwọn olùmọ̀ ní ó já àwẹ̀ apá kan náà àwọn olùmọ̀ sọ wípé kò já ṣùgbọ́n eléyìí tó tẹ̀wọ̀n jù náà láyé táwọn sọ ni wípé tó bá jẹ́ wípé kẹ̀lẹ̀bẹ̀ yẹn a ti prepare rẹ̀ ní gbogbo ọ̀nà fún àwa láníyàn pé a fẹ́ tú dànù àti wá àti ó ti dórí ahọ́n kákan tú ló ni pé yé ṣùgbọ́n dáa pé èèyàn pìtà ní gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọ̀nà fún náà ni tí ò dé orí ahọ́n téèyàn gbé mi eléyìí kò ba àwẹ̀ jẹ́ wallahu a'lam a eléyìí òun náà ni àwọn nǹkan tí aláǹfààní láti rò pé tí a mú ẹnu bà bákan náà nínú àwọn nǹkan tí kò ba àwẹ̀ jẹ́ àlìkọ́yù ní gẹ́rì tààmùdín kéèyàn bì láìṣe wípé èèyàn wá káàkiri lápèjúwe nìsín ẹni tó wà ébì káàkiri ẹni tó tọwọ́ bọ ọ̀nà ọ̀fun tó wá bí gbogbo oúnjẹ tí ń bẹ nínú rẹ̀ tó bí jáde irúfẹ́ onítọ̀hún àwẹ̀ rẹ̀ ṣe kí ni o àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ó bàjẹ́ dáadáa ṣùgbọ́n ẹni tó ṣe pé kì í ṣe pé òun ló fa bí ó ṣe bí jáde irúfẹ́ onítọ̀hún àwẹ̀ rẹ̀ kò ṣe kí ni o kò bàjẹ́ abẹ́lọ́wọ̀n ba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run subhanahu wa ta'ala a mọ̀ fi àdàgbà ètò wa títò ní a tún mọ̀ fi rọ̀ sí ibì kan náà abẹ́lẹ́wọ̀n bá sọ àná àtàlà àwọn aṣíwájú wa àwọn adarí wa nínú ẹ̀sìn kọ́lọ́wọ̀n bá àlékọ́lá kí ó bá dó tì wọ́n kọ́lọ́wọ̀n bá àlékọ́lá kó jọ kó jẹ́ kárí òórùn wọn kárí fi sásọ pẹ́ ó bẹ̀rẹ̀ látòrí àwọn ìmáàmù wa ní ìlú àkúrẹ́ alimam adoktor kọ́sìn yayi akorede alibarika abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́wọ̀n bá bá wa sí fún bàbá bákan náà ó dọ̀lá torí tiwọn tó fi dórí gbogbo àwọn àìmọ̀ káàkiri pátápátá ní ìpínlẹ̀ Ondo lápapọ̀ àkọ́nà ọba àlekẹ́lá kí kó bá ṣe dáadáa kó bá ṣe dáadáa fún gbogbo àkódẹ̀ tí wàá kò jẹ́ olóore. Ramadan náà ni ó tún ti ń lọ yìí tọ́ ọkọ̀ Ramadan ó ti ń lọ ó ti ń lọ ó sì ti kọjá ìlà ìdá kan nínú mẹ́ta àti kò sẹ́yìn báyìí tọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi kí ó dákun kó jọ kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó jẹ́ ká gbà á láyé ìwọ tó ṣe yí pé àkùránì rẹ gbogbo pẹ́pẹ́ fúru rẹ ò tí ì saragiri náà dì fún un ẹnu ìṣe tí ramadan bẹ̀rẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ àrùn jẹ́ pé ẹni tó ti parí kùránì lẹ́ẹ̀mẹ́ta ẹni tó parí lẹ́ẹ̀mẹ́rin tí ò tí ì dé láàjì ní o ẹni tó parí lẹ́ẹ̀mẹ́ta tó parí lẹ́ẹ̀mejì tó parí lẹ́ẹ̀kan àti rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ dágunlá sí kùránì a mọ̀ rojú sí kùránì eléyìí nínú àwọn ìmọ̀ràn tí a ní fún wa òun eléyìí wà kádàkùn kájọ ká gbìyànjú láti salápá ń tètè sí iṣẹ́ olóore pàápàá jùlọ ní àwọn àsìkò tó yẹ pé àwà yìí tí Ramadan tí ọjọ́ rẹ̀ ń sá eré àríkò ọjọ́ rẹ̀ ń sáré bá ọ ṣe jẹ́ sàárì tán láàárọ̀ yàtọ̀ ìsinmi tó fẹ́ wọlé pa ìgbà wo lájẹ́ náà ajẹ́ lẹ́ẹ̀kan ìsinmi sáré tó bá ti kí ṣubú ta zur ta asiri lẹ́yìn àlàásàrì ìsinmi ló kù nítorí náà ká gbìyànjú láti kún fún iṣẹ́ olóore torí pé àsìkò Ramadan mawasimul khairat àwọn àsìkò tí ọkọ̀ iṣẹ́ olóore tí mọ́ tí mọ́ kọjá ni so ó sì da káyọ̀tì gan ọkọ̀ náà ṣáájú kọ́kọ́ náà kó tó kó tó fi wá sílẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ìjọsìn wa kọ́lọ́run ọba àlìkọ́lá kó mọ́ dàálù wà láyà gbogbo pẹ́pẹ́ fúru wa kọ́lọ́run ọba àlìkọ́lá kó bá a gbà àwọn ìyá wa inú ilé tí wọ́n ń darun mọ́jú ee iṣẹ́ àlùjọ́nà lẹ́mọ̀ ń ṣe kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó mọ̀mọ̀ sọ pé òun náà wá ń sẹ́ kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó bá san yín ní ẹ̀san olóore gbogbo àwọn ìyàwó wa pátápátá tí wọ́n ń dáná tí wọ́n ń dàrú mọ́jú tí wọ́n ń dàrú mọ́jú tí wọ́n ń dáná sàrí fún wa kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kó bá ṣe dáadáa fún wọn kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kó bá san wọ́n ní ẹ̀san olóore ibi téèyàn ti máa bá irú iṣẹ́ olóore báyìí náà ní kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kó jẹ́ kí wọ́n bá ní níbẹ̀ abẹ́lẹ́wọ̀n bá sọ́nà ọ̀sálà àwọn tá wá jẹ́ baálé ilé náà tí à ń sáré lọ́tún lósì lórí pé bí gbogbo ó sì jọra kọ́lọ̀ bàálíkọ́lá kó mọ̀ fún wa nípa gbogbo sẹ́wà kọ́lọ̀ bàálíkọ́lá kó jọ kó bá fi àlùbáríkà sí i ìyẹn ọmọ yayin lẹ́ẹ̀kan sí Abu Ayman al-Asali náà ni ó tún fi ń wípé nìkọ́hùn náà dìlà asal wasalaamu wa rahmatulahi wa barakatuh.